pé la nufarriqu bayna ahadin minhum àgbọ̀dọ̀ ìpìlẹ̀ láàárín kankan nínú àwọn láàárín táwọn àmì ìjọrọ̀ yìí pàápàá ti ẹ̀sìn sọ̀kalẹ̀ táwọn sọ ọlọ́run tàná náà tí wọ́n wá lọ́wọ́lọ́wọ́ báyìí àwa náà fi ń rinlẹ̀ fún wa pé àlọ́lọ́hún lọ́lọ́hún o ọ̀kan ṣoṣo ni òun náà ni kẹ́ ẹ máa sìn láti sìn kàn mí ìmọ̀ lẹ́yìn ọlọ́run kọ́dà tá a bá ń béèrè pé káwọn yẹn kí ṣolùbọ̀ ọrú ètò yìí nípa ń béèrè náà nípa ẹja tó ṣẹ̀jẹ̀ fún gbogbo ayé sẹ̀ kí wọ́n mọ̀ pé kàn lọ́lọ́hún bọ́ àánú bí ọlọ́run tàná náà ṣe ọlọ́run nìkan. wàlá kọ́dé arúsálì náà nù hàní láàkọ́ mi hí ìní làkùn nàbí ìrọ̀mọdé. àkọọ́rẹ́ nínú àwọn ẹ̀rí nínú alukur'an ọlọ́run bá ní sóràtú Hud aya five. wàlá kọ́dé náà nù hàní làkọ́ mi. bá ní báyìí náà ṣe ránṣẹ́ sí àwọn tá a ránṣẹ́ sí àwọn wọlé ọlọ́wọ́n bá ránṣẹ́ sí àwọn talóra sí wọn. nuhanila arabi nuhu ọlọ́run sí àwọn èèyàn rẹ̀. inni lakum nadhirun mubin. ohun tó wọn náà sọ fún wọn yẹn rẹ̀ náà ni pé èmi tẹ́ ń wò yìí mi kì í ṣe ọmọ ọlọ́run mi kì í ṣe nǹkan kan ọlọ́run o. inni lakum nadhirun mubin. ẹni wá kìlọ̀ fún yín pé kẹsìn lọ́hùn kẹ má ṣe bọ́ kẹ má sì nǹkan mí ni o. alla ta'budu illa Allah. aláàbì náà hùwà ń sọ̀rọ̀ rẹ̀ yìí o. نعبد إلا الله táwọn kan pè nínú hà ó ní ẹ má sin nǹkan mi àyàfọ́ ọlọ́run. inni akhafu alaykum adhaba yawmin alim. ó ní torí pẹ́rù ń bà mí mi fẹ́ kí ìyá ẹlẹ́ta eléèrò ṣẹlẹ̀ sí torí tí wọ́n ti sin nǹkan mi kì í ṣe ọlọ́run ìyálé nígbà jẹ́ ìgbèrè al-qiyamah. fa qala al-mala'u alladhina kafaru min qawmihi. àwọn tí ò gbọ́ máa ń rọ̀ ká ilà bàṣàrọ̀ mìsìlánà. ọ̀rọ̀ tí wọ́n ń sọ ni pé èèyàn ti tiwa ní ẹ̀wọ̀n náà lè sọ tiẹ̀ ìwọ náà ní freedom láti sọ̀rọ̀ má wọ́ọ̀rì ó nọ́mbà kó sọ tó ń sọ yẹn. máa ń rọ̀ ká ilà bàṣàrọ̀ mìsìlánà. mo ti jẹ́ pé ìta ń sọ yìí náà lèmi náà sọ pé ẹ má dáhùn ọ̀dọ̀ ara wọn rán pèpè sí i. wàyà ádín àbọ̀hùn akhahum huda. òdodo ọ̀rọ̀ tó ti là ń sọ tí wọn náà dì mú kó ronú sí kó ṣèwádìí parẹ́ wàhálà ha di akahu. huda. Eh. huda wo náà lọ́wọ́ náà sí àwọn èèyàn rẹ̀. wàhálà yóò kọ́ ní ibùdó lọ́hà máa làkọ́ mi nílà ìnàgbọ́ ìró in àwọn ìlà mọ́fútàrú. Bùsù náà sọ fún àwọn yàrá yìí pé ṣe é rí ọlọ́run ọba tí ọlọ́run tọ́rọ̀ mi sí. Olùbòdò lọ́ọ́ Màálàkùn mi ní ìlàhìn nígbà ìròhùn. Ẹ̀rọ bá arábí ọlọ́run kò sí kankan ni wọ́n tún sọ pé máa sìn yẹn máa pè mí lọ́mọ ọlọ́run àbí lọ́lọ́run.

anábì sọ́ọ́lì wòlé ọlọ́run rán sáwọn sàmúdà fẹ́ẹ́ tó ní sàmúdà wá. kọ́lá ya kọ́ mi ibùdó lọ́ọ̀gà máa lákún mi ní ìlàjì nàgọ́ irúgbó. òun náà sọ fún wa pé ẹ máa sin ọlọ́run ẹgbẹ́ gbọ́dọ̀ sí gbogbo wọn sọ ọ̀bùdó lọ́ ẹ máa sin ọlọ́run wọ́n lákún mi ní ìlàjì àwọn yorùbá. ní kò sọ́ba mi fún yín tó dá ayé àtọ̀run tó dá sọ́ba àti ilẹ̀ tó tó sìn. ṣá tún sọjú àdá. Ọlọ́ọ̀bá tí mo ní ẹ̀sìn ló dán láti inú ilẹ̀ o. Wọ́n sá ẹ̀mọ́rọ̀ kan fi hà. Ó wá fún nígbà láyé pé kẹ́ máa dára orí ṣíṣe lórí rẹ̀. Fàṣẹ fi rògbò tó máa tó bò ilé. Ibi ẹ̀bú ẹ̀ fi tí ń sìn kan mi látọjọ́ yìí ń tọ́lọ ń dábì kí náà ń sìn yìí ó yẹ dá ẹ yà sọ̀rọ̀ fún yìí ẹ lọ bẹ́ẹ̀ lọ́n kó forí jì. ó má tukú ilé yìí. kẹ́ẹ̀dẹ̀ lọ kẹ́ẹ̀ lọ tún báyẹn lọ rí fẹ́. ó ní dájọ́jọ́ ọlọ́run ọba mi tó lẹ̀ mí mi lọ́wọ́ àti mi tì í náà ọba tó súnmọ́ wa pẹ́kípẹ́kí ni ọ̀rọ̀ sọ̀rọ̀ mi pé adẹ́njúwe rẹ̀ fún wa fẹ́ kí gbogbo àwọn ọmọdé ń lọ kálíjọ máa sin ọlọ́wọ̀n ọba náà kíríkọ́lá ọba ń béèrè lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ àwọn ààyè nínú alukur'an láti fi jẹ́ ká dá ìwọ̀n ọlọ́run mọ̀ kóun lọ́lọ́run lórí wa ẹ̀dá kan ò gbọ́dọ̀ tó sin nǹkan àmì ìlẹ́yìn wọn ọlọ́run oríṣiríṣi àwọn ààyè nínú alukur'an wọn náà níbi tọ́lọ́run bá ti ń sọ fún àwọn من خلق السماوات والأرض وأنزل لكم من السماء ماء kéèyàn máa ní àròjáre kéèyàn máa rò kún fẹsàn kankan pa ní ìdẹ̀wà mọ̀ ni ó ó ní gbogbo àwọn ẹ̀rí pàǹkó. وأنزل لكم من السماء ماء dùn wọn lásán ẹja máa àwọn òní jẹ́ fèkì wá bó ṣe rí gẹ́lẹ́ nínú ọ̀rọ̀ náà àtìjíṣẹ́ rẹ̀ náà la máa gbé wá fún wa. ọlọ́run bá ní ṣé ọba tó dá sámà sílẹ̀ àbí ta lè ń túrò pé ó dá sámà sílẹ̀ lẹ́yìn ọlọ́run. wàá أنزل لكم من السماء kalẹ̀ fún yín láti inú sámà ó ń sọ mi kalẹ̀ fún yín láti inú sámà. Ìkọ̀dà àtàbà ẹ̀já tí ń máa ka nálàkùn àwọn tó ń bọ̀. Ṣé o kọ́ ńlá fún wa tá à ń gbé rúgùn? À ń tẹ̀ fún agbẹ́dùn à ń gbé lá oríṣiríṣi àwọn nǹkan à ń gbin kùkúmbà à ń gbin wọ́tàmẹ́lọ̀ à ń gbàgbàdo oríṣiríṣi irúgbìn láwọn oríṣiríṣi àsìkò. máa ká nàdà fún àwọn tó ń bì tú ṣàjàrọ̀ ha. ọlọ́run ní ẹ̀yọ́ ní kẹta yẹn déyàn lágbára láti sọ pé káwọn gbìn wá hù lórí ilẹ̀. àìláhùn ọba mi tún gbẹ fún táwọn àlejò ní tí wọ́n tún jọ àwọn àpẹjà yìí wọn púpọ̀ o. tí kì í bá ń ṣe ọlọ́run ọba tó ní kí ọba tó ní dúró bíbí tá a ń gbó ilé lórí ẹ̀. wàjà ńlá tó bá tẹ̀ tí ì lọ sáwọn abroad. tó lọ sí Saudi kọlọ mọ́kà kọlọ sí Madina kọlọ sí àwọn pọ́tọ̀ kọlọ sí Dubai kọlọ sí àwọn ìlú ńláńlá kọlọ àwọn ìlú ńláńlá àwọn àwọn tí ẹ lọ Ìbàdàn sì kọlọ oko àwọn. kí wọ́n náà wo bó ṣe tó kó wá wo iye ohun tó wà lórí ẹ̀ bó ṣe tó yìí kó wá wo alẹ́ni tó ṣe bẹ́ẹ̀ tó jẹ́ kílẹ̀ yìí ní stress láti gbé tó wà lórí èyí báyìí. wọ́n máa ń jẹ́ alẹ́ àrùdọ̀ kọ̀ọ̀rọ̀ wàjẹ́ alẹ́ kílẹ̀ àlàhà àníhàrọ̀. ó tún wá fi sórí ilẹ̀. خلالها أنهارا وفي عوامي وريسي وفي الله وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا وفي عوامي لن لن لن لن وجه وصولي لها àpàtà tọ́lọ̀ ọba fi sáyé àlè fún tán. Allahu Akbar. a kàn máa ní kwari káàkiri àwọn èèyàn ká máa di bílíọ̀nù àti lọ ní alátara kwari àlè kọ́ àlè fọ́ àkàtà yìí tán láyé táyé rẹ̀ bẹ́ẹ̀. wàjà aláha rọ̀ wá sí. wọ́n tá àlè lò tán lọ́lọ́run kú táyé fún wa. wàjà alábẹ́ iná ìlúbà ṣọ̀rọ̀ ilé hajiza. ọlọ́run tún nílò omi tá àlè lò tán lòun kú táyé fún wa. ó tún wá fi sáàárín àpáta méjì ó wá fi ibùdó ńlá méjì omi òkun omi ọ̀sà lọ́la ọ̀sà ẹ̀bùn bíi fún ẹ yìí. bẹ́ẹ̀ iná ìlúbà ṣọ̀rọ̀ ilé hajiza. ó wá fi bàríà ó fi sáàárín sáàárín omi ńlá méjì jẹ́ kó omi òkun ò ní sàn wọnú omi ọ̀sán kó lè síra wọn. ìlàhùnmá lọ. alukurani làwọn kà fún ẹ yọ ọ̀rọ̀ Ọlọ́run wa. ọ̀rọ̀ ọba tó dé ayé àtọ̀run àti gbogbo ti ń bẹ ẹni méjèèjì. ìlàhùnmá lọ èèyàn yìí ò mọ ní tá à ń yí yìí lẹ́yìn ọba tí ẹ̀ wá mọ̀ tẹ́lẹ̀ tó bá wá rẹ̀ sọ fún òun dẹ̀ tó wá tají. bálẹ̀ àkísáró hàn mí àlámú. ẹ má mà ya dọ́rùn mò ń tọ̀ ẹ tètè gbọ́ lọ́hùn gbọ́ kó tó bọ̀. bálẹ̀ àkísáró hàn mí láyà àlámú. ọ̀run tó kù lókè yìí náà tó gbẹ̀ṣọ̀ ẹ̀yẹ tètè gbà fúlàmù lójú kẹ́ máa ṣe tọ́ lọ́hùn. àmọ́ yóò di olùmọ̀dé tọ́rọ ní ìtàlẹ́sìn tẹ̀lé tára ní lóhùn nígbà tára bá ní tó ń pè é. wọ́n yẹ kí ṣe fún sùn. àwa yẹ jẹ́ àlòkùn mú kúlà fà á àlàrùn. sọ́dọ̀ mi wá sí. ibi tá a tún tẹ̀ náà kan tún fi bẹ́ẹ̀ ní a tún fi bẹ́ẹ̀ ní ìgbà tún jẹun. a máa ń yun jí bọ́lẹ̀mọdé tọrọ ibà àjà. àwọn kan tún wà ń kọ̀rọ̀ fún áfíríkà nìkan máa bọ̀ pẹ̀lú ìṣòro rẹ̀. a máa ń yun jí bọ́lẹ̀mọdé tọrọ ibà àjà. ọlọ́run bá ń béèrè lọ àfitalẹ́ ní tó tó bẹ̀ láti gbé ìṣòro àwọn èèyàn kúrò ẹni tára ní ta lè ká ló ní kápá àti jẹ́ kí dẹ̀kú débẹ̀ sùn wà nínú òkú pépé fòsùn. àti kó aburú kúrò fẹ́ni sáburú dé bá tíjà dé bá tìlera dé bá. Àlùkù mùkún láfa àrùn. Tálẹ́ni tó tó tó tó fi ẹ̀ láìpẹ́ máa láyé lọ. Àyìnlá ahùn. Bóyá èyí tẹ̀lé láyé tẹ̀ tó kọ̀ nù ẹ̀ tálẹ́ni náà. Àyìnlá ahùn màálọ́. Mo fún ẹnijọ́ méje òní keje kò sílẹ̀ nu ẹnìkan ọlọ́nìkan lóní kàtà rẹ̀. Àyìnlá ahùn. Bẹ́ẹ̀ ó wà ní àkọọ́lẹ̀ pé ní ẹ kúnjọ yẹn ni kò sẹ́ni kan tó tó ní pa kò sẹ́ni kan tó ti ní jí ọlọ́run bá ń bẹ̀rẹ̀ pé ẹni tó rò pọ̀ bá ń tún bẹ̀ pẹ̀lú yìí tẹ̀rù. Kọ́lá ni ó máa kéré nínú àsìkò tí àyàn fi ń ronú pọ̀ wọn ọlọ́run. Ayé ni wọ́n ń rò wọn ò ronú ọlọ́run. Kọ̀lì ìlànà tàbà tẹ̀rù. Àsìkò díẹ̀ làyàn fi ń ronú. Kọ̀lì ìlànà tàbà tẹ̀rù. Àmàyà hadikum fi zuluma ti bari wal bahar. Bọ́sọ̀ bàbá wa sè káwọn àdìsí náà pẹ̀lú rẹ̀ kọ́ máa rò kọ́rọ̀ ọlọ́run nìkan là ń kà láti náà sọ tó pọ̀ nípa ìjúyọ̀ ọlọ́run fáwọn èèyàn láyé. Bọ́lá kí wọ́n rò. Ìta àkàyè náà sì gùn lọ sísàlẹ̀ tún lọ kà á sí o. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم Abu Hurairah náà ní Ànábì sallallahu alaihi wasallam ń sọ yìí pé. Allahu ta'ala. arábìnrin ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yé mi kọ́ mo sọ́jà rẹ̀ tọ́lọ̀ gangan ló sọ. kí ló wá láwọn wa tún sọ. kadhabani binu Adama wa ma yanbaghi lahu an yukazzibani. wọ́n ní ọmọ Ànábì Ádámù kò bí ẹ̀rọ Ọlọ́run ń sọ̀rọ̀ yìí yìí o àdéhùn kò ní tàn kó lọ. kájábà ní ìbínú ádámà. ó ní ọmọ ànábì ádámà ó sì ti ní rọ. àmàyà kọ̀ọ̀kì ìlàwó àyò kẹ̀bí bá ní. sílẹ̀ ọ̀sán ni ọmọ adarí hunrun orí nìkan kọ́lá ti ń hunrun náà mọ̀ ibi tó kùtà tó ti hunrun lára. Kàdábà níbùnú Ádámà. Ẹja kura wa ní tọ́lọ̀ bá pè wá àwọn ọmọ ànábì Ádámà. Kàdábà níbùnú Ádámà. Àwọn tọ́lọ̀ bá dára sí inú ìyẹ̀pẹ̀. Màmá yà ń bàrí là ó. Ṣèlè lèmi àti máa ṣe fáàrí inú ìyẹ̀pẹ̀ lọ́lọ́run ti dá wa. Ẹlẹ́yìn àwọn àṣẹ tẹ́ni tẹ́ni kò ní tẹ́kì kankan kan lára. Kàdábà níbùnú ìyẹ̀pẹ̀ Ádámà. Ọlọ́run náà bẹ́ẹ̀ ògbà kò tó bẹ́ẹ̀ láti máa sìn lọ́lọ́ náà. wàjẹ tàbí ní bínú àdàmà wà máa yá ń bà rí ìlàhó àyà ìṣìjú mà ní. ọlá tún náà wà níbi ádámù tún bú mi. sọ́wọ́n náà wà ní ẹni tí ń kọ́lọ́ nírọ́. sọ́wọ́n náà wà ní ẹni tí ń ṣàtàmọ̀ ọlọ́run tí ó ń bú ọlọ́run bẹ̀rẹ̀ àtẹ́lẹ̀ ọlọ́run. ọlọ́run máa ń sọ fún ẹ pé kò tọ́ sí ẹ kó bú òun kò tọ́ sí ẹ kó pè òun nírọ́. àmọ́ tẹ́kí ṣùgbọ́n ọlọ́run ẹni tẹ́lẹ̀ fi ń pè mí lónírọ́. Fakọ́lù. Òun náà ni gbólóhùn tẹ́lẹ̀ èèyàn ń sọ báyìí lẹ́nu rẹ̀ wípé. Ó ní ẹ̀wọ́ tá a bá ti kó èsì tí ti lọ járe. Àwọn tẹ́lẹ̀ mi bá ti mú mú kú mu tán gbòòrò. Ó lè ráwá àgá bẹ̀rẹ̀ sí kótó kótó kótókótó. Òun náà wá ní kí kí ní jẹ́ kọ́lọ̀ ó ní sẹ́yìn kú ní ilẹ̀ fi wá ń kiri ọ̀run fún wa. lẹ́yìn ìdá ní ká máa padà á ní. ó ní ọlọ́wọ́ ọba ò lè dá wa padà bó ṣe pilẹ̀ wa. ká máa padà á ní. ó ní kò sí ìgbẹ́ǹde. àwọn ẹlòmíín kò sí ìjọba ti kò sí ìgbẹ́ǹde ma. bẹ́ẹ̀ náà ẹlòmíín ṣe ń ṣọ alò ń ṣọkùnrin ni àwa gbé nǹkan jẹ. ẹlòmíín akọkùnso ẹlòmíín abẹ́ sínú omi. tọ́lọ́kọ́rọ̀ ònú wa ní pé bóyá ọlọ́wọ́ ọba ò ní ṣègbè àwọn èèyàn ti rò bẹ́ẹ̀ lẹ́mìí wọn òun náà ló fa tọ́lọ́wọ́n bá fi ń sọ pé ọmọ anájà dámú rò kó pè mí ọlọ́wọ́n bá lónìí ọ̀rọ̀ èmi tí mo ní gbẹ̀ǹde ń bẹ òun ní kò sí gbẹ̀ǹde. ọlọ́run tẹ̀ ń kóra nínú àlùkùránì kó wọn ọlọ́run tó ń dá ọlọ́run ẹ̀ wá láwọn tí wọ́n wá ń dáhùn nígbàgbọ́ nípa àgbéǹde kùlùbù hàn mọ́ nkẹ́rọ̀ ẹ̀mí wọn ń kọ̀ ìrà òótọ́ ni. ẹ wọ pé àwọn bàbá náà ní ayé kò tọ́. àwọn èèyàn fẹ́ kò tọ́ rárá wọn kò tọ́ ni àwọn ní kò sí ìgbéǹde. àwọn kẹ̀kẹ́ ní kò tọ́ lọ́hùn. Allahu ẹ̀rọ àwọn tó ń ṣe fáàrí kò sọ́lọ́run lónìí àwọn ọ̀rọ̀ ti bá wọn ṣe rí ìgbà kan ọmọ pàtàkì wà nínú ìyá wọn Àwọn àgbà táwọn ẹjọ́ náà wà ló pọ̀ lọ́nà kókó. Àjọrò máa ná lọ yàrá àlàmù máa yóò sí rúnà wá máa yóò lẹ́nu. Ṣé kò yí àwọn èèyàn ní Fọ́lọ́run bá mọ ohun tó pamọ́ àti ohun tó hàn? Rúnà wá máa yóò lẹ́nu. Àwọn tí wọ́n fi pamọ́ sí kọ̀ọ̀rọ̀ wọn. Àti tí wọ́n rò pé ó hàn síta táwọn fi hàn. Gbogbo ẹ̀ pátá lọ́lọ́run bá màmá. Ọlọ́run òun ní ìkórìíra sí gbogbo àwọn ìgbéraga ìgbéraga ní kí àwọn àrò pé kò sí gbèǹde. àmọ́ tábìlì ìbúrú yíyá àyàfà paulu láyún ìjà ní kàmá bàdà ní. nínú ti kọ́ ọlọ́run ní ọ̀rọ̀ náà ọ̀rọ̀ ní gbé wa dìde. ìjọba gbé wa dìde àti wá fún wa lẹ́sùn. wàlẹ́ isa wà lónìí kọ́lì kìbí aṣọ wà ní àlàyé mi ní àdá ti yí. ọlọ́run wa ní kí n dá ẹ̀dá padà kí n ṣe bẹ́ẹ̀ dé yín ó rọrùn fọlọ́run ọba wọ́n ó rọrùn ju ìdẹ́gbà yín àti ẹ̀jẹ̀ kankan lọ. àdàdì wa máa ṣáàtì gbogbo ìyáyà fákọ́lò. àwọn àwa ni ẹ̀ wá rí bí ìjà èèyàn ń gbé mi ọlọ́run. Ọlọ́run ni gbọ́dọ̀ sẹ́yìn kan Àti èébú ni péyàn ń bú Ọlọ́run. Ìtàkọ́dà Allahu alájà. Kéèyàn máa lọ́lọ́run ọba bímọ, àṣé èébú ni wọ́n ní kí wọ́n wọ́n ṣe jẹ́ kó lọ́mọ Ọlọ́run ni. Ìtàkọ́dà Allahu alájà. Níwọ̀n tó mọ bàbá rẹ̀ tó mọ ìyá rẹ̀. Kájọ́ kò sọ ọ̀rọ̀ báyà ti bú Ọlọ́run. Ìtàkọ́dá lọ́rùn àlàdá. Ó ti ṣàfi tí tí kì í ṣe tọ́lọ́run sọ́dọ̀ ọlọ́run. Ìtàkọ́dá lọ́rùn àlàdá. Ọlọ́run bá ní ibi tí bú mi rí. Wàhánà lọ́rùn lè àhádùn sọ́mádùn lámì àlédù wàlámù làdùn àlámì àkọlà òkú fún wàhánà àhádẹ. Ọlọ́run dẹ̀rí ọlọ́run ọba kan ṣoṣo ọba àṣọ ẹni. Ọba tí òbí màtẹ́nìkan òbí lẹ̀ ọlọ́run. سبحانه وتعالى خالق العالمين كما بلئنا راند نقول سبحانه وتعالى خالق العالمين الله Àwọn ìwàkí ló làdá yàrá ọdún wà láàájá. Mátà ń sọ yìí nìkan tuntun lọ́wọ́ bá tí ń gbé olùgbàkalẹ̀ fún lábáwá ní àtẹ̀lẹ́dẹ̀. Ìròyìn mélòó làá ọba tó ti fẹ́ gan-an lọ́lọ́wọ́n bá tó wà nípìnlẹ̀. òun náà lọ́ba tó máa tún máa ṣẹ́kù láti gbogbo ayé òbí jáyé. èmi àti yín máa tọ́lá yẹn jọ kan. àwọn sàárè tá à ń wò ní ọ̀sán náà wà nínú ẹ̀ àwọn náà ń lọ́nu ilẹ̀ jọ kan. ọlọ́wọ́n bá àwọn ìmọ̀ rẹ̀ láyé àwọn oríṣiríṣi wàsáàtù àjìnà àníláàkíwá àlè wálẹ̀kẹ́lẹ́ mi. gbogbo rẹ̀ ní iná fi ń bí ọlọ́run bá kò sí ròyìn sọ́lá àwọn òròyìn ká máa dá nìkan kan èjèèjì. amadi ilayatu filarede kọ́ ti bàtàn. ìjọba ọlọ́run tọ́lọ́ fi ń ṣèjọba lórí gbogbo ayé ó káyé ni o. àyájú. Gọ́ọ̀nà stéètì wa ò lè lọ darí Èkó. Ilé arúgbìn kọ́ ọtí bàdá. Gọ́ọ̀nà Lagos stéètì gbọ́dọ̀ wá darí Ògùn stéètì. Ilé arúgbìn kọ́ ọtí bàtà. Gọ́ọ̀nà Ọ̀ṣun stéètì gbọ́dọ̀ lóun fẹ́ wá òun fẹ́ wá darí òun fẹ́ pàṣẹ lọ́yọ̀ stéètì. Gọ́ọ̀nà Kwara gbọ́dọ̀ lóun fẹ́ wá pàṣẹ ní Lagos. Ilé arúgbìn kọ́ ọtí bàtà. Oníkàlùkù tó ti tó ti ní báńkì ibi tá gbára rẹ̀ dé. Mm. Ṣùgbọ́n lọ́wọ́ balọ̀ba tá gbára rẹ̀ ká gbogbo ayé. Mẹ́tì wìláyà tùhù fìlà arúgbìn kọ́ ọtí bàtà. Òun ló kọ gbogbo èdè gbogbo ayé. Áyà tùhù f fi bayani nuri wa zalami. àwọn àmì ọlọ́wọ́n ọba àmì tó hàn nínú òkùnkùn hàn ní gbangba jẹ́dìrúhù kúlò lè wà rọ́ fi sílmi wà ná sọ́bì. gbogbo ayé ló ń pípẹ́ ọlọ́run kò sẹ́ni pípẹ́ ìtọ́lọ́run. sílmi wà ná sọ́bì. nígbà tí gbogbo nǹkan bá pojú tó bá fẹ́ dàrú mẹ́lòmí wá ní ọlọ́run ṣàánú bí. jẹ́rìndínlógún ló sì hàn tí ń balẹ̀ kúlò ní ìsàkọ́ mi. ẹni tó àlálà sí à ń jẹ ọlọ́run tó ọlọ́run jọ máa fà ẹ̀ ṣe ní ìsáyẹ̀ ní pèsè fún mi o. ẹni tó náà wà ní dùbúlẹ̀ àdúgbò náà ń bẹ ní tí wọ́n rò ọ̀tọ̀ ń táwọn rò ọ̀tọ̀ àwọn òrónú owó òrónú kàmí òrónú ọmọ tuntun wa àwọn òrónú àlàáfíà. àwọn eléyìí náà kò tó lágbára àti fún wọn lálàáfíà dókítà ń gbìyànjú ni kò sálàáfíà lọ́wọ́ dókítà nọ́ọ̀sì gbìyànjú ni kò sálàáfíà lọ́wọ́ nọ́ọ̀sì náà torí ẹ̀yin náà sẹ́ni tọ́jú aláàárẹ̀ má kanra mọ́ wọn o ẹlẹ́mi náà ní làákàyè ń sọ́kọ́ láàrin tún kọ́ra mọ́ ó mọ̀ kó ní o tún kọ́ra mọ́ náà gbéra rẹ̀ sí pòsíṣàn tó náà wà ọba tó fún ọ lálàáfíà bá wàá fọ láàfíà yín òun lójú. ẹrùjú rúdú sí ìbàlùkù lóbi sáfárì kò bu wa pátá à ń rokan ọlọ́run. kúlù ìyùjí ibù làhùn yóò ti rọ ọjà tàhùn. ẹ wá mọ bitọ́rọ̀ ọlọ́run wa lágbára dé. kúlù ìyùjí ibù làhùn. ìdílé ń pe ọlọ́run ọlọ́run bá dẹ̀ gbọ́n tó sọ. ibo ń pe ọlọ́run ọlọ́run bá gbọ́n tó sọ. kúlù ìyùjí ibù làhùn ìrọ́dàtà. òyìnbó náà fèdè tiẹ̀ náà pé ọlọ́run french náà ń pè india náà ń pè. ìrántí oníkàlùkù gbogbo aláyé wa ń pè ọlọ́run pẹ̀lú àwọn èdè wa. káànà yóò ti rìn múná. láfi ń sọ fún wa yìí pé ilé náà ló pàtàkì sọ fún wa yìí pé alẹ́ nìkan ò lè jọ́ lọ́run àfọlọ́run. kólé náà ó wá dán. alága muhammadu gbọ́yọ̀bá kíyàn wá dáná lòun wá ń pè ní ìsìnkú yàrá ahadun. kódà àwọn tí wọ́n fẹ́ ẹ̀ ti kú pápá ògbọ́n tá a sọ ní alàyè ló lè sìn ẹ́ báwo ló lè yìn ẹ́ òkú tó ti kó lè yìn ọlọ́run kò lè ṣe ọlọ́run. kúlì ìnáwó àhàdùn. àníkan ṣoṣo lọ́lọ́run. kúlì ìnáwó sọ́mẹ̀dù. òun náà nìkan ṣoṣo lọ́ba tí gbogbo ayé ń pè tí gbogbo ayé ń roka rẹ̀. kú fún wọn fi lè ju òdì wà líka rọ̀ mi. níbi kéèyàn wá jẹ́ ni tí máa ń tọrẹ tí kì í bojú ẹ̀yìn pé sẹ́lẹ̀ ìwọ́ ti ti mo fún yìí ọlọ́run nìkan ṣoṣo ló ní irú ẹ̀ lọ́dọ̀. ẹ̀dá èèyàn ó ní bàǹtàpá rẹ̀ ká tó lè fún ni. kódà tó bá ti fẹ́ lómi ní nǹkan tẹ́niyẹn wá ṣe ń tù pẹ́lẹ́ ọ̀nà fún òfin fún ní ìlú ìjọ mi á fojú rẹ̀ hàn kódà tó bá rọrùn fún agbára tó fún yẹn lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n kò kọ́ lọ́hùn àtẹnitọ́sìn àtẹnitọ́sìn àtolóṣó àtẹníyàwó àtẹníṣiríṣi èèyàn oníkàlùkù á máa lo ọláláyé oníkàlùkù á máa wọṣọ oníkàlùkù á máa wọ bàtà oníkàlùkù á máa jẹun oníkàlùkù á máa sùn á máa jí lálàáfíà. ó dẹ̀ fi gbogbo àlẹ́ bẹ́ẹ̀ ó dẹ̀ ń wò wá kò dẹ̀ ní kó má fàtẹ́gùn ẹ̀mí ewu lóní kálukú wa. àwa wá rìn à ń lè sẹ̀mí. àwa rò pé mímọ ìṣe wa alẹ́lómi mọ alẹ́lómi tí máa ṣe báàrí fún ọ̀hún sí kìnnú ọ̀ràn tiwa. ẹlòmí àti máa ṣe báàrí fún ọ̀hún kún kékeré nù ọ̀ràn wa. àwa ń lo gbogbo ọlátà ń lò lábẹ́ àkóso ìjọba ọlọ́run. ìjọba ọlọ́run tí ò sọ pé fún kàmí. ẹ wá rí ìjọba tọ́lọ́ ọba yìí ìjọba kan ní tẹ́sí pé kò lópin o. ṣùgbọ́n ìjọba gbogbo ìjọba ayé pátá kọ́dà bí wọ́n jẹ́ máàmù pàápàá bí bí wọ́n yọ̀ ń pò máàmù tọ́lọ́ wọn bá ṣe tí ò sì ṣe ikú àgbà kò yẹn lọ́wọ́ ẹ̀ dàgbà. bí wọ́n jọba ayé bí wọ́n ọ̀rọ̀ lóye ìjọba ikú àgbà lọ́wọ́ ìjọba kan ló wájà àsìkò rẹ̀ àsìkò wa ni ti di àsìkò ẹ̀ tán. ṣùgbọ́n ìjọba tọ́lọ́hún fẹ́ àní kò lópin. àyànmọ̀ yàrá gbogbo bí tẹ́ ti ń gbọ́ wa kí n kórè ire alhamdulilayi. àní tèmi máa ń dùn kí mo jẹ́ mùsùlùmí. alhamdulilayi. oríire olórí oríire tíyẹn máa ń ṣe láyé náà ní tí mo ṣe yìí mo jẹ́ mùsùlùmí èyí kọ́ ọ ló ṣe lé lára sí lọ́run. alhamdulilayi. ọlọ́run àmà dúpẹ́ fún ẹ o. àdánwò tá a fi ní ṣìṣẹ́àmù yẹn mọ́ ọlọ́njọ́ máa dúró dé wa o. àmín. náà bẹ ọlọ́run fún bàbá tó ṣòro ètò ọlọ́run bá a sọ rẹ̀ lẹ́sàn rẹ̀. àmín. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àwa tí a bá ní ìbéèrè kan àbí ìkejì tàbí tí a nífẹ̀ẹ́ láti ṣe gbogbo àwọn irú ètò báyìí ká pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn òṣèlú wa náà òun náà ní 080 35 75 14 66.